ẹlòmíràn tó wà ń pè tí kọ́ ìdá padà bí ni ẹ̀ kò ní sọ tó bá máa burú tí prínsípù tó ń gbé kalẹ̀ padà bí kò ní sọ ọ̀rọ̀ yìí bẹnu mọ́nájì sálàfẹ́ sọ́ọ́lẹ̀ gan bàbá alhalabi gan sọ bẹ́ẹ̀ pé ẹlòmíràn akójọ ra wọn ní mọ̀ tí wọ́n máa tí kọ́ ìdá tó ń gbé kalẹ̀ fáwọn èèyàn padà bí ní wàhálà ni kò bá ti sọ jáde wàyí ọ̀kẹ́sọ jẹ́rí ilẹ̀ àlẹ́ tí ṣe kalaba máa tí nǹkan yọ padà dálẹ̀ ni wọ́n bá ti sọ láyé wọn ọlọ́ àwọn ò ní sọ tó rọ́ dà wọn láàmú ó gbomi lójú ó pa agbó tí wọ́n náà láti máa sàlàyé láti máa sọ pé ìmìnì ẹ̀ báyìí ìmìnì ẹ̀ báyìí kan ìdá séjì ẹlẹ́ẹ̀kejì ni pé séjì pé wọ́n sàlàyé àlàyé alákọ̀ọ́kọ́tán sí àlàyé alákọ̀ọ́kọ́tán sí kí ni ẹ̀ tí wọ́n ṣe máa kíyèsí o kìí sàlàyé kan kìí sàlàyé méjì o àlàyé alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe fún àwọn ìṣòro tí ń bẹ́ẹ̀ kọ́ ìdá yẹn المفسر لمقصوده من نوناتها eléyìí tí ó ma sọ̀túnmọ̀ tí wọ́n gbà lérò jọjọ láwọn fúnra wọn níbi àwọn núnù tí ń bẹ̀m̀bẹ̀ yẹn kíkí ni mo gbà lérò alkain eléyìí ó wáyé ní ọdún 1420 ọdún 2009 tí manájú sálàfí kọ́kọ́ jáde ló ń ti alákọ̀ọ́kọ́ tí manhaj salaf sọ́lì sígínì tó jáde ní ó jẹ́wó ọ̀njẹ́ alákọ̀ọ́kọ́ òun ló fà ló jẹ́ pé níbi ọ̀njẹ́ alákọ̀ọ́kọ́ ní page 198 ní page 198 láti rí ayé àkọ́kọ́ tí wọ́n ti tú àwọn táwọn gbà lérò pẹ̀lú mọ́bà tú sí nǹkan míì núnú táwọn gbà lérò rẹ̀ àwọn náà tí mẹ́mẹ́ àwọn tí mo gbà lérò ní ǹjẹ́ wọ́n tún nǹkan mí yàtọ̀ sí yẹn wọ́n tún nǹkan mí àkíyèsí ṣe pàtàkì ǹjẹ́ wọ́n tún nǹkan mí nínú tọ́bù alákọ̀ọ́kọ́ òǹtí alákọ̀ọ́kọ́ fún tíra àwọn tó jáde ní 2009 eré ti sí 1430 wọn ò tún nǹkan mi wọn ò sí kí ni ẹ sọ tí tó bá ń sọ pé alẹ́ ìtìláfò àléjì hádìí lùmọ̀ tábà tọ́bọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ti tú ó fi ra rẹ̀ balẹ̀ wọn ò tú ní tọ́bọ̀ alákọ̀ọ́kọ́ pé ọ̀tí alákọ̀ọ́kọ́ in tí wọ́n tú ni àwọn núùnù yẹn tó jẹ́ pé ó lè fẹ́ dàrú tòótọ́ àbí ó lè fẹ́ dàrú wọn tòótọ́ tẹ́yìn. ṣẹ́rí kọ́lọ́ọ̀bá kí ó ṣàánú wa ni inú mi ń bàjẹ́ wàláyé inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ikú àwọn bàjẹ́ lórí ọ̀rọ̀ fóònù wíìrìdì uh, to be precise ìlànà táfà ń tọ̀ yìí ìlànà tí ò dà ní ìlànà ká mọ gègé ká mọ dúrúbọ àwọn èèyàn ká wo orí ní táfà ń ṣe àfáà tó ń sọ pẹ̀lú gbogbo ẹnu mo wo fídíò kan nísìnyí tọkàn ara kọ́ọ̀tì báyìí pẹ̀lú gbogbo ẹnu làfáà fi ń sọ pé àsìn àlàyé tó wá lórí lánàjà kìláfà náà yẹn ipe àlàyé yẹn kò ń ṣe tọ́bù alákọ̀ọ́kọ́ tọ́bù àsáníyà ni. horace tọ́bù àwùlá gangan náà ni àlàyé yẹn wà wọ́n sọ ní page one ninety eight wọ́n tún sọ ní page two oh seven ibi page 207 fi min sunniyin aw mubtadi'in min mubtadi'in aw sunniyin waqa'a fi bid'ah ibi page 207 òun ni wọ́n fi sí ní tọ́bọ̀ àwúlá náà ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo sọ ọ̀rọ̀ àfọwọ́ ní wíìrì di mahashima repeat ẹ̀ ìgbà tá a pàdé lọ́dọ̀ imam Qamardin ni hafidhahullahu ta'ala wọ́n sọ wọ́n lẹ́yìn tí ó bá dásọ̀rọ̀ alábí yóò níbi six months yóò fi ṣòfò àdìsí tí ó kà tírà àwọn gángan fúnra wọn ti wá lọ ọdún méjì lẹ́sìn láì ìgbà tán sọ̀rọ̀ yẹn wọn àṣì tí ì rí ọ̀rọ̀ alábí ìyànjú náà ni so kẹ́ mọ́ wípé page one ninety eight àti page two oh seven ẹni yìí sọ ọ̀rọ̀ níbi tọ́bọ̀ àwùlá gangan ẹ̀rẹ̀ ń fi gbogbo ẹnu sọ ọ́ fáwọn èèyàn wípé kò kò tọ́bọ̀ fania ni wọ́n ti ṣe àwọn àtúnṣe tán ṣe mistake tí afa alhari mahmood kó sí tí wọ́n fi ń tako sheik eh, aláṣẹ the same mistake náà ni àfọ̀nìrìdìwá kó sí àfẹ́jìbò náà ti kó sí mistake yẹn bí ọdún méjì sẹ́yìn ọ̀ṣọ́ tí mo tábà lọ ń kó ti page one ninety eh, eight ni èmi ń padà ń sọ wípé ẹ tún lọ wo page two oh seven náà ẹ tún lọ wo page two oh seven ní tọ́bù àwùlá yẹn gangan náà ṣùgbọ́n ṣe rí ńgbà tí yẹn bá sọ pé mi ì ní gbọ́ nǹkan tó sọ mi ì ní gbọ́ nǹkan tó sọ ó máa sọ nǹkan tó rò pé ó mú wálẹ̀ rí bọ́ tí nǹkan yẹn wọ́n ti ṣàlàyé ẹ̀ bọ́ àìgbọ́n nǹkan tí ẹlòmíín sọ yẹn ló mú ẹ túmọ̀ repeat the same mistake Into tó ó ń bẹ lára àwọn ọmọ ìyá yìí ni àwọn brothers náà wọ́n ń tẹ̀lé wọn gọ́gọ́ wọ́n ti ní wọn gbọ́dọ̀ gbọ́ nǹkan mi wọ́n gbọ́dọ̀ gbọ́ nǹkan mi so in ti wọ́n ń béèrè ẹ ti dáhùn ìbéèrè yẹn ẹ ti dáhùn ìbéèrè ok wo irú ẹni tó bọ́ta tó ní sheikh rabi hafudhahullahu ta'ala wa khatama lahu bil husna ipe kò síbi tí wọ́n ti sọ pé alábí ń ṣe ìṣirátù ijma fi tabdi' ìgbà tí mo gbọ́ kínní ẹ̀ mo wà shocked pé ṣáwọn eléyìí ń ka tíra ṣá sheikh rabi sọ òun lọ fi mú ibi tí wọ́n ti sọ wá níbi alhalabi yudamir nafsahu so tí mo kó tiẹ̀ jáde so ó tún láwọn òbí ìtàn ti tún sọ ọ̀rọ̀ yẹn náà ni tí ó kì í ṣe bẹ̀yẹn nìkan náà ti sọ. So so àwọn ọmọ ìyá yìí ni wọn ka wọn ka tíra ni wọn ka tíra tí máa ní wọn ka tíra mò ń rí fẹ́ sí àwọn issues yìí ó ti ń sìn in tó dẹ̀ best fún wọn ò ní kan ra gbẹnu dákẹ́ instead of tí wọ́n á fi mọ expose jáàlù wọn nípa mọ́sálà tó ń bẹ ńlẹ̀ yìí kọ́lọ́n wa kó ṣàánú wa kó wà fàkàwà jazakallah khair barakallahu fikum.